akí gbogbo <clears throat> ẹ̀yin olùgbọ́ wa lálẹ́ tòní pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní tẹ̀síwájú àlàyé tírà sharh sunna ti sheikh wa albarbahari rahimahullah ní ìbámu pẹ̀lú àlàyé sheikh wa salih hafizahullah àkọlé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú ọ̀rọ̀ sheikh wa albarbahari qala al-mu'allif rahimahullah sheikh wa albarbahari kí allah subhanahu wa ta'ala kó bá wa yọ́nú sí wọn wọ́n sọ báyìí pé fandur rahimakallah wọ́n ní òwòye kí allah subhanahu wa ta'ala kó bá mi kí ọ kulla man sami'ta kalamahu min ahli zamanik wọ́n ní gbogbo ẹni tó bá gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn tí ẹjọ́ ń lò gbà nínú àwọn tí ẹjọ́ wà nù gbà tẹ́ ẹ bá gbọ́rọ̀ kankan lẹ́nu wa ká sọ̀tàn yàní ládàásà ìjẹ́pẹ́ àwọn ẹni yóò ẹjọ́ wà ní ẹjọ́ ń gbà ní fàlàtà àjàlán sheikh wa albarbahari wọ́n ní makajú makajú lórí ọ̀rọ̀ tó bá gbọ́ ìgbà ẹni báyìí sọ̀rọ̀ báyìí wàlá tadkhulanna fi shay'in min ma ń sì wọnú nǹkan kan ní ọ̀rọ̀ tán bá sọ máa ń gba ọ̀rọ̀ yẹn wọlé kó wá kó sínú ẹ̀ kó wá wọnú lórí yẹ àbí kó wá hata tẹ́sàl títí tó fi kọ́kọ́ béèrè ó kọ́kọ́ sì béèrè náà nípa ọ̀rọ̀ tó bá gbọ́ wọ́tẹ́nzùr ó sì wò ó dáadáa ó wòye sọ̀rọ̀ yẹn kí ni tó wòye sí kí ni béèrè tó béèrè fi min nabi sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ yìí ǹjẹ́ nìkan sọ ọ̀rọ̀ ẹ̀ nínú àwọn sàbí ànábì ní tó kọ́kọ́ béèrè lọ́wọ́ ara rẹ̀ nu yá ọ̀rọ̀ tó wá jáde lẹ́nu ẹnìkan yìí tó sì sàfitì rẹ̀ sáré ẹ̀sìn ǹjẹ́ nìkan ti sọ ọ̀rọ̀ ẹ̀ rí nínú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam wa radiyallahu anhum kí Allah subhanahu wa ta'ala kó bá yọ́nú sí àwọn sàbí ànábì wọ́n ní tó bá wò tó bá rí àwọn ahadun minal ulama àbọ̀wálẹ̀ nìkan náà àwọn afẹ́sìn tó ti sọ̀rọ̀ ẹ̀rí ó wádìí pé táwọn sábẹ́ ànábì sọ̀rọ̀ ẹ̀rí àbáálẹ̀ nìkan náà àwọn afẹ́sìn tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu rí fàyín asọ́pútà fíhì asàrọ̀n ànihùn wọ́n ní tọ́lọ́mọ́ bá fi ọ́sẹ̀ kóńgẹ́ tó wá rí orí pàkan látàlọ́dọ̀ àwọn sábẹ́ ànábì ìfẹ́ wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí àrílá má tayọ ọ̀rọ̀ yẹn yàní má gbé ọ̀rọ̀ yẹn jù sílẹ̀ nítorí nǹkan kan bẹ́ẹ̀ nítorí ìfẹ́ ẹnu kan ni àbí nítorí ìdẹ́rùbà kan ni àbí nítorí ìrora ayé kan ni má gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ o lópin ìgbà tó o bá ti bá a lọ́wọ́ àwọn sàábì ànábì ìpè á máa ṣe máa ṣe é nìyí wàlá takhtar alayhi shay'a má wàá sa nǹkan kan mí lẹ́sà tó ju nǹkan yẹn lọ má gbé nǹkan kan mí lérí ọ̀rọ̀ àwọn sàábì tó ti tí wọ́n ṣe yìí wàtẹ́sì kótó fi náà kó má bàa wá jábọ́ sínú náà ẹ̀rì kọ́ ọ̀rọ̀ tán sọ yìí nísìnyí ọ̀rọ̀ náà dàbí àdìtú ni ó dàbí lówelówe ni àmọ́ tá a bá wo àwùjọ wa tá a wà lónìí a máa rí practical aspect ọ̀rọ̀ náà láwùjọ wa ẹ̀rì pé Sheikh wa Al-Barbahari tí wọ́n sọ̀rọ̀ yìí ìgbà tí wọ́n fi sẹ̀mí ó súnmọ́ ìgbà ayé Imam wa Ahmad rahimahullah wọ́n súnmọ́ ara wọn nítorí pé ọmọ kéwu ọmọ kéwu Imam òun náà ni Sheikh wa Al-Barbahari rahimahullah ẹ wá wo àtọ́dún wọn tán sọ̀rọ̀ wọn kalẹ̀ ẹ wo ní ṣẹlẹ̀ lásìkò tí bá dé lónìí tó bá sọ fún wa pé kúlù àti ń tó ní gbogbo bídà pátápátá kúfúrù ni ìdí Sheikh Barbahari sọ fún ọ ni pé ti gbọ̀rọ̀ wọlé o wọ́n kájú ha ọ̀rọ̀ bàbá ha kọ́dà ó lẹ́ẹ̀rí gan kọ́dà ó ara o kájú ìpè ọ̀rọ̀ tẹ́ni sọ yìí hal takallama fi ahadun min ashabi nabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ nìkan sọ̀rọ̀ ẹ̀rí ǹjẹ́ nìkan náà àwọn sàbí ànábì alẹ́ nìkan tó gbà pé gbogbo bídíà kúfúrú ní láyé ìmọ̀gbé ìjáde kó omi ẹ̀sìn owó yé sí i abẹ́nìkan wá dé nísìnyí ó wá níbẹ̀ bá fi síbi jẹun ẹ́ ó ní bídíà ni gbogbo bídíà sì ní kúfúrú ni owó yé sí pé ǹjẹ́ alẹ́ náà àwọn sàbí ànábì tó sọ̀rọ̀ ilé ìjáde lẹ́nu rí ẹ̀jẹ̀ alẹ́ nìkan náà àwọn àfọ olùmọ̀gidi tá a lè gbá lọ́rọ̀ wọn tí wọ́n sọ lólè jáde lẹ́nu rí àbáwá alẹ́ nìkan ó wá dé nísìn ó wá níbẹ̀ bá tẹ́wọ́ àdúrà ẹ̀ mo bá fẹ́ sàdúrà níjọ wá tẹ́wọ́ tọ́lọ̀ ọba rẹ tó wá sọ fún ọ pé bídíà ni bídíà tó ti ṣe òun náà kúfúrú ni á wádìí pé ǹjẹ́ nìkan ti sọ̀rọ̀ eléyìí rí nínú àwọn sábẹ́ ànábì abalẹ nìkan náà àwọn afa wọn ó wá ní àti ṣírkù àṣírkùl akbar àti àṣírkùl asgar ó ní ẹbọ kékeré àti ẹbọ ńláńlá bákan náà ni gbogbo ẹ̀ náà ní máa gbé ẹ̀ jáde kó nu ẹ̀sìn gbogbo ẹ̀ náà ní bí ẹ̀ bá sì kú lórí ẹ̀ yóò ṣe gbére nu náà tá a bá rẹ̀ nìkan tó sọ ọ́ Sheikh wa Barbahari ní má kánjú ìwọ má sì kánjú gba ọ̀rọ̀ yẹn kọ́kọ́ wádìí pé ìjà alẹ́ nìkan náà àwọn sàbí ànábì tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu ìjà alẹ́ nìkan náà àwọn afẹ́sìn àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ eléyìí jáde lẹ́nu tó o bá ti wá wádìí tó o bá wá lẹ́nìkan tó sọ ọ́nù wa kó o lọ lè mọ̀ yìí pé eléyìí ń pè é sojú ọ̀nà àwọn sàbẹ̀ ànábì o eléyìí ó sojú ọ̀nà àwọn olùmọ̀ tí wọ́n ti kọjá lọ àtàwọn tí wọ́n ń bẹ láyé nísìn sheikh wa sọ́ọ́lù fazan habibullah nígbà tí wọ́n fẹ́ sàlàyé ẹnumọ̀ ọ̀rọ̀ sheikh wa barbahari tá a kà fúnra wa yìí wọ́n ní la tastajil fi ma tasma'u minan nas sheikh ládàásà nígbà tí ó ti bọ́ sọ́wọ́ gbẹ̀yà ayé nígbà táyé ń lọ ìgbẹ̀yìn wọ̀kẹ́sọ̀rọ̀ tí máa ń yàtàkà lẹ́m lásìkò tó jẹ́ pé àwọn tí ń sọ̀rọ̀ pọ̀ pélé bá sọ̀rọ̀ ń ti wá sí ni àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ pọ̀ láyé àfi kó wá sọ́ra fún gbogbo tó o bá ti ń gbọ́ lẹ́nu wọn má máa kánjú lórí ẹ̀ wọ̀ yóò tí ẹ̀rí pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ń fásiwá ló pọ̀ láwùjọ lónìí àwọn mufti eríṣiríṣi àwọn mufti erí eh, Facebook àwọn mufti lẹ́lẹ̀ àwọn mufti assembly àwọn mufti káàkiri ẹ̀ máa rí wọn ẹ̀ ṣéwù nígbà tí wóró nǹkan báwọn ti pọ̀ láyé nísìnyí wọ̀yàn tẹ́sibò lè lẹ́yìn lèmi wọ̀lùkọ́wùl ara àwọn ẹ̀sán wa gbéra wọn jòkó kalẹ̀ pé ẹ wá máa béèrè ìmọ̀ lọ́wọ́ wa ẹ̀ wọ́n gbéra wọn kalẹ̀ pé ẹnu wa ni tí ma wá gbọ́rọ̀ ṣéèkù ní àbíkó farabalẹ̀ mọ́kànjú o wa khususan ṣéèkù ní ládàtà bákan náà lámà jáde tiwasa ìlú ìlà nígbà tá a ti di pé ìtẹ̀síwájú ìlọsíwájú tí ń bá technology eh, information technology ìlọsíwájú bá débi pé ntaàrí lánàá à ń rí lónìí tá a bá fẹ́ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí yẹn lánàá tẹ́lẹ̀tẹ́ àná ti jọ kíníkọ́ni sọ o yàní láwọn ọdún mélòó kan sẹ́yìn tá a bá fẹ́ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí yẹn á tẹ̀sẹ̀ kọ́ lẹ́tà á wàá fi ràn ọlọ́kọ̀ pé bá ń fi àwọn àná sáà náà ti gbogbo gbà wọn bàbá fẹ́ pè yẹn ní ti ń gbà wọn fóònù tí wọ́n ma yí gan-an báyìí ni ẹnìkan ni ó sì ní gbogbo àdúgbò ẹnìkan ni ó ní yóò ti wá sọ fún wọn ẹ lè bá a sọ fún lágbájá afẹ́ sọ tó bá di mẹ́jọ tó bá mẹ́jọ gbogbo wa pé àti gbogbo pé sọ afẹ́ lọ lè bá bàbá mẹ́dúgùrì lápèjúwe afẹ́ bá wọn sọ̀rọ̀ o bàbá tí ń bẹ afẹ́ bá wọn sọ̀rọ̀ o ìwé wa pé síbẹ̀ ẹ máa wá gba fóònù lọ́wọ́ ẹ àwọn tẹkinọ́lọ́jì tá a fi ṣe kíni tá a fi pass information káàkiri nígbà tó wá tẹ̀síwájú ó wá débi pé ó kálukú ló wá ní lọ́wọ́ nísìn bẹ́ẹ̀ bá jòkó níbi tí mo jòkó yìí nísìn nígbà fẹ́ máa gbọ́ tí ń ṣẹlẹ̀ ní òpin ayé níbi tó nù ti ń wọ̀ ní máa gbọ́ èyí tí n bá fẹ́ kọ nǹkan nísìn pé mo fẹ́ kí gbogbo ayé ó rí nǹkan òun nísìn àpò ó kọ́ nísìn ẹ̀sìn ìdìbò yóò sì fọ́n káàkiri gbogbo ayé ṣékùn ní lásìkò yìí gan ló yẹ ká sọ́ra jù lásìkò yìí ni ò yẹ ká máa kan jújù ẹlòmíì nísìn íńtánẹ́ẹ̀tì làfáà rẹ̀ ah mo ti browse mo ti google rẹ ah kọ́lá tó wà ní tó wà ní ní òun ló jẹ́ pé òun kálukú wá rí mímọ̀ fín kálukú kéwú fín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé kò nídìí ká máa kéwú ètò ah, gbogbo tó ní google yóò gbé wá fún ọ ni ṣé báwọn kan náà gbé google ẹ̀ iná ló fà tó jẹ́ pé íńtánẹ́ẹ̀tì ní tẹ̀ káàkiri tóbi wa kú wa kiri lẹ́yìn ń sẹ́gi tí yóò fi dáná lálẹ́ irú ẹni báwọn wọ́n ní yóò sẹ́ ejò mọ́gi tí yóò sì ní mà ẹ̀ yóò wá sẹ́gi yóò wá kéjò lọ́lé ejò tí ó ka burú bá òun náà lẹ́nu bí yóò fi kó sẹ́ni íńtánẹ́ẹ̀tì yóò lọ já sínú wẹ́bsáìtì àwọn ṣíà yóò wá jòkó yóò wá mọ ní bóun táwọn sàbí ànábì jẹ yóò ní sọ yóò Bukhari ẹ àwọn àdìsí ògbádùn bẹ́ẹ̀ tẹ bá ti rí nǹkan báyìí ẹgbàá sẹ́gbẹ́ kan wọ́n fi ayé hadith ń ba'dahu yu'minun àdìsí wọlé tó wá káàkiri yóò mọ ìwògbélé yìí inú íńtánẹ́ẹ̀tì ló ti di wàlláhì inú íńtánẹ́ẹ̀tì ló ti rí ó ní ìrìnkúrin ní ó wá já sínú wẹ́bsáìtì àwọn ọ̀tẹ́ẹ̀sì ìwà ń ka kìnìún ẹ̀ wá ń sèta ni wá ń segin ni ìwà ń segin ni ìwò lọ sìnrín nínú ọpọlọ rẹ̀ ìwà ń fẹ́ ah kìnìún náà máa fẹ́ kìsẹ́ǹsì o ẹ ìwà gbéwèé náà jáde ní tó tó tó tó ó print jáde láti íńtánẹ́ẹ̀tì ẹ yóò wá gbé sábì kan yóò máa wá kà yóò máa kà á jáde gbogbo àwọn èèyàn máa hó mẹ́ẹ̀ẹ́ fẹ́ ẹ́ ẹ́ ó máa hó fò já ìhó àìnílàkàyè subhanallah kéèyàn máa da ẹ̀sìn rú níbo ni wọ́n ti rí íńtánẹ́ẹ̀tì ni tòun náà ni sẹ́kù fi sọ pé pápá jùlọ lásìkò tá a wà yìí tó jẹ́ pé íńtánẹ́ẹ̀tì ti develop débi pé àwọn nǹkan eréṣiríṣi láàrin láyé àbí kéèyàn sọ́ra o wọ́n sọ́ra kú lónìí yahdu wa yatakallamu bismil ilmi wa bismid din wọ́n wá di pé gbogbo èèyàn ni wọ́n yanu ti ń parí <clears throat> gbogbo èèyàn ni ń sọ̀rọ̀ lórúkọ ẹ̀sìn lórúkọ ìmọ̀ ṣé máa ń sọ̀rọ̀ níṣẹ́ àfáà ni ẹ̀rọ ìlera ẹlẹ́yìí ẹlẹ́sìn ni lórúkọ ọmọ lórúkọ ẹ̀sìn òun kálukú náà sì ń ṣe kíni ní ti ń sọ̀rọ̀ ìjọba wo íńtánẹ́ẹ̀tì ń gbà mí wọn rẹ ẹrẹ lómi mùkọ́dìmọ̀ tó bá ṣe báyìí gan-an yóò sì máa rìn yín lọ́kàn ó sì fẹ́ ṣe wáàsí ni òun náà ṣe wáàsí nítorí pé ní fóònù tí ń bráùzì nítorí pé ní fóònù tó ní kámẹ́rà yóò sì ra kámẹ́rà rẹ̀ báyìí òun náà wà lóun ṣe wáàsí yóò sì gbé e sí íńtánẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ gbọ́ àfáàdé náà gbogbo tó bá wí tẹ́lómi náà bá gbọ́ tá a bá kó ọgọ́rùn-ún ìyàjọ́ nínú àwọn tó bá gbọ́ á kéré ju àárẹ̀ èèyàn mẹ́wàá tí ó ní ẹni sọ yìí méjì sẹ́ńsì òun náà lọ́mọ kẹ́ wúmẹ̀ o pẹ̀lú wíkú ìsìn máa ń wí so òun náà ló fà tó jẹ́ pé ó yẹ ká sọ́ra wa tó ṣẹ́kù ní hata alùdọ́là àwọn àwọn ẹni àánú náà wà lórí àánú wọ̀lùfẹ́rọ̀kì dọ́ọ̀lá àtàwọn ìjọ oríṣiríṣi tí wọ́n sọnù kúrò lójú ọ̀nà alùsùnà wal jamaa almunharifa àwọn tí wọ́n yẹ gẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà sọ̀rù yatakallamuna bismi ddin al'an fil fadaiyat wọ́n ti wá dẹni tí ń sọ̀rọ̀ lórúkọ ẹ̀sìn nísìn fil fadaiyat lórí satellite tẹ́wọ́ satellite jẹ́ mọ́ àwọn channels oríṣiríṣi ẹ wo channels àwọn kíná gbókọ̀ rẹ̀ <clears throat> àwọn alùbẹ́ẹ̀tì tẹ́wọ́ alùbẹ́ẹ̀tì nísìn ẹ máa eh, ànábì náà gbà lérò pẹ̀lú ẹ àwọn ṣíà ni ní ẹ̀ bá ti jòkó ti púpọ̀ tó o bá ń gbọ́ níṣẹ́ báyìí òun kà máa rọ̀rọ̀ kúrọ̀ sí ọ lérí ni ẹ ra àwọn wẹ́bsáìtì àwọn ṣíà ẹ ra àwọn wẹ́bsáìtì àwọn kàwárì ẹ ra àwọn wẹ́bsáìtì eríṣiríṣi àwọn yàní channels eríṣiríṣi ṣe pé àwọn tí ò dáa ni wọ́n máa bá fà lórí rẹ̀ yàní wọ́n máa fà káàkiri fáwọn èèyàn so eléyìí wọ́n pọ̀ lórúkọ kíni lórúkọ ẹ̀sìn ṣẹ́kù ní falkhataru azimun jiddan ewu náà ti wá lágbára gan lásìkò tá a wáyé ewu yẹn lágbára ju àsìkò tàwọn Sheikh Barbahari kan sọ yìí lọ Sheikh ní fàálẹ́yìká ayò alimuslim ó wá dọ̀nà yẹn fún ọ ìwọ tó jẹ́ mùsùlùmí ó dọwọ́ rẹ wa talibul ilm wa talibul ilm bizat àtẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ ìwọ tó ń wá mímọ̀ káàkiri tó pé mọ̀ ló ń lé káàkiri ẹ̀ à ń tẹ̀tẹ̀fà bàtà kó o máa ṣe kíni kó o máa kọ̀ǹfàm gbogbo tó bá rí àtẹ̀fà bòt òun náà ní kéwòn ṣe kíni kéwòn kọ̀ǹfàm gan-an á ah, mo ka kíni lórí íńtánẹ́ẹ̀tì ọ̀yà wa lọ́ọ́ lè wádìí lọ́wọ́ àfa òní mímá àwọn tó wáyé pé wọ́n náà ti jẹ́ kíni wọ́n náà ti tíra ẹ́ lọ jẹ́ nínú tíra téèyàn ti máa rí tó lálàáfíà kà wọ́n náà wò pé ṣé ń bẹ́nu tíra bẹ́ẹ̀ wọ́n náà ó ní ìdí láti kíni kó o kọ̀ǹfàmù kíni yẹn wàlá tẹ̀sáàjìl máa kúlì máa tẹ̀sùmá má máa kánjú pẹ̀lú gbogbo tó bá ṣe kíni pẹ̀lú gbogbo tó bá gbọ́ bá ti gbọ́ kíní kan ní ti báyìí a ah, ẹlòmíì ń bẹ tó jẹ́ pé àwọn nǹkan kàyéfì ni mo wù kó máa sọ káàkiri láwùjọ àwọn nǹkan táwọn èèyàn gbọ́ kí wọ́n wá ní àkọlọ̀ ah, tó sọ̀tà báyìí lónìí òun náà ló bẹ́ẹ̀ nìkan débẹ̀ ẹjọ́ kan tó lọ lè rí hadith maudu hadith tí ò lálàáfíà tọ́pa rẹ̀ má nàbí ó wá ní ànábì ní kí jẹ pàgbò ànábì ní kí jẹ ànábì ní kí wọ́n má jẹ ànábì ó bá sì bọ́ sí rédíò ní bá sì ń <laughs> so ìtumọ̀ yẹn náà ni pé wàá ti gbogbo ẹ̀pà rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbogbo fún rẹ̀ nísìn láwọn sàkì àwọn onígbà awẹ́ tí wọ́n ń dùn ládàá wọn <laughs> ó wá ní gbogbo ẹ̀ nísìn anábì ní ẹ lọ lè kó bẹ́ẹ̀ ni ó kà lọ lè jálu àdìsí kátàpá rẹ̀ má nàbì ni kò wá ṣèwádìí kò farabalẹ̀ ó sì bẹ́ẹ̀ sẹ́yìn rédíò ó sì bẹ̀rẹ̀ sí sọ síta àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kókókó sí yà á èkó ló ń sọ jẹ́ ó ló ń sọ ẹlẹ́nu káàtìkàtì ẹ̀wọ̀n kan báwọn ìtì máa ń ṣẹlẹ̀ nu èèyàn lè rí nǹkan mí gbà mí náà tó yẹ pé ó jọ yàn lójú ẹ̀ síwájú kó o tó máa sọ síta àbí kó o tó dán o ẹlòmíì tó bá ti gbọ́ kí ní wákà kí ní wákà ṣe yóò wá dẹ̀wò láàrin àwọn èèyàn pé kí n tún gbé tuntun wá kí wá wẹ́n tí ó challenge mi kí wá sọ fún ọ pé àìwò kánú kí ní báyìí ni ẹ̀sìn báyìí nìkan bóyá gbẹ̀yìn gbẹ̀yìn òun gan lójú padà wá sí wọ́n wà sọ fún ọ pé àìkà ó ka ló ka ẹ̀sìn báyìí báwọn kórìí ẹ wò nísìn nígbà tí kan onye sọ pé onímọ̀ Bukhari gbà àdìsí wa ní asubuhu ní ni o ìrun ni o nígbà tó gbé nígbà tó kà nígbà tí ò yé sẹ́wọ̀n pé tó wáyé kó tún ẹ̀ dáadáa ni kó tún tún síláwò dáadáa pé ah kíní yìí máa fẹ́ kíní ṣe kó tún síláwò Buhari fọ́kàn Imam ó ti ní inú bíi inú ni bíi ni sunnah nabi sallallahu alayhi wa sallam ó ti wá wò pé á ah, ọ̀nà tá a tún fi mú buhari lélẹ́yìí ó bá bọ́ síta kò mọ̀ kóun fẹ́ dojú síra àwọn ni ẹ́ gbogbo èèyàn wá yọ kóńkó tì í pé àá ó tún wá mọ tán pè ní istifham ẹ́ alifu lè sifam amzatu lè sifam asubuhu arba pé ṣé ìrun àṣùbà tó ti wá di mẹ́rin ni anabi kírun tí wọ́n sálámà ẹ́ ẹnìkan tó wá dìde tó wá ń kírun anabi wá bí pé asubuhu arba ṣé ìwọ̀n àṣùbà tó ti di mẹ́rin ni ìwọ̀n alóhùn kí ọ̀kà tẹ́lẹ̀ fàájìrì tẹ́lẹ̀ ni oná lòún kí ẹ̀wọ̀n kan báwọn ẹnu tó ṣẹlẹ̀ bí hadithi ònú bá òun bá ní Buhari gbà hadithi wá Buhari jẹ́ sọ kó sekin nínú ó ní ìwọ̀n àṣùbà mẹ́rin ni ẹ̀wọ̀n kan báwọn níbi so ibi tá a ti lọ ni pé èèyàn gbọ́dọ̀ ṣèwádìí dáadáa papọ̀ àjùlọ lásìkò tá a wà yìí so ìfowókálùkù ní access sí íńtánẹ́ẹ̀tì òǹkálùkù ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ́ àléékà bíi tasabut túláàsì ṣẹ́kù ni ó dọwọ́ rẹ ó gbọ́dọ̀ máa kọ̀nfàmù tó bá rí máa fìdí ẹ̀ múlẹ̀ wa ma'rifati man alladhi qala hadha kó o sì máa pé ta ló kẹ́mọ́ àbí ọ pé ta sọ̀rọ̀ tẹ́ sọ náà fa ni ẹ mo kàn ká ni yóò gọ̀ ọ́ sí mo kàn rí mi kan náà ni ìdí ànáti ẹ̀hẹ́ ìdí ànáti bí ẹlòmíì ò ti ẹ̀tún ní ànáti bí ó ti rí mọ́ mo ti rí mọ́ mo kàn ó dà pé mo ti pàdé ẹ̀rí mi kan nígbà tí ò wá dán lójú èsì tó wá ń ń ta wọ́n bá ti wá níbo ló ti rí gan ó gbọ́dọ̀ lè sọ pé ibi tó ti kà á nì ẹni tó sọ ọ́ nì péèjì tó ti kà á nì kí ẹni tó bá fẹ́ wádìí pa rẹ̀ kó bá lè rí kíni kó bá lè wádìí pa rẹ̀ ṣẹ́kù ní wọ̀mí àyìnà já hazal fik ó gbọ́dọ̀ wádìí pé ìròrí yìí ti wá fún ma ma mustanadatuhu wa adillatu min alkitabi wa sunna lẹ́yìn ìgbà tó bá mọ ibi tọ́rọ̀ ti wá tán ó kí ló fara ti nínú súnà nàbí sallallahu alaihi wasallam kí sọ̀rọ̀ lásán ẹ̀ kọ́là ṣe ọ̀rọ̀ kọ́là ṣe kọ́là ṣe kọ́ àfa àsọ̀bá àfa àsọ̀bá ikọ́ rárá àfa tó sọ̀rọ̀ gan ọ̀rọ̀ ẹ̀ gan níbo ló ti ọ̀rọ̀ ẹ̀ kí ni tó gbára lé nínú alukur'an kí ni tó gbára lé nínú súnà nàbí sallallahu alaihi wasallam min aina ta'allama sahibuhu ṣéèkù náà tún wá wádìí pé ẹni tó sọ̀rọ̀ igan níbo ló ti kẹ́kọ̀ọ́ gan ẹ ẹ tún wádìí níbo ló ti kẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dìbò náà ní ṣẹlẹ̀ láwùjọ wa lónìí gbogbo àwọn ọ̀rọ̀ àjá ìbò ọ̀gárọ̀ tẹ́ ń gbẹ́lẹ́ lọ àwọn jàbàtà lónìí yìí ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ́ pé ó kálukú bá tẹ̀lé irú tí àwọn afá làkalẹ̀ yìí ni àwọn èèyàn nípò lẹ́yìn ẹ̀ tó báyìí tó ẹ pé gbogbo kíní ìlà àbá ń wádìí pé ah, ó bá wí kíní kan ẹ jẹ́ kí gbogbo ó lọ lè wádìí ẹ̀ táà máa wò ó pé kíni pé ọ̀yà ni sàtàtàrọ́ bí sàlàfíà ó sàpamọ́ <clears throat> ó dasọ sàlàfíà bóra á ah, àbá àwọn àbá sunna ni ẹ máa takò súfì gan <clears throat> ẹ máa takò àwọn mídíà ẹ máa gbógun ti kíní ó wá fi yín kó tẹ̀jẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti àrò pé á kọ́dà ti ṣe ni látara bẹ́ẹ̀ ni wọ́n á mú àwọn òrùrí tiẹ̀ jáde àwọn òrùrí tiẹ̀ tí ò bá tànábì mu àwọn òrùrí tiẹ̀ tí ò bá tàwọn sàbẹ̀ ànábì mu àwọn òrùrí tiẹ̀ tí ò jọ tẹnìkan nínú àwọn ẹni síwájú nínú àwọn tó jẹ́ pé àwọn tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam ṣéèkù ní ẹwà wádìí fẹ́rù <clears throat> ẹni báwọn níbo ló ti kẹ́kọ̀ọ́ níbo ló ti kẹ́kọ̀ọ́ rẹ̀ gan ọ̀dọ̀ ta ló ti kẹ́kọ̀ọ́ wà á man akada ilm ọ̀dọ̀ ta ló ti gba mímà gan ìmọ̀ rẹ̀ títí ń sọ̀rọ̀ níbo ló ti kọ́ bahadi umurun tahtaju ila tasabut sẹ́kùn ní gbogbo àwọn tá a sọ yìí nísìnyí ó ní ìdíkà fìdí ẹ̀ múlẹ̀ khususan fi hada zaman pàpà jùlọ ládàásà lásìkò tá a wà yìí fama kullu qa'ilin hatta walau kana fasihan balighan wọ́n ní gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ pátápátá kọ́dà kí gbogbo ẹni jẹ́ ẹni tó dára hàn bàlí ìgbàni ẹni tí máa sọ̀rọ̀ dógóńgó wọ̀yọ̀ṣà kékulì kàlámà ẹni tí ń fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ báyìí tẹ́lẹ̀bí báyìí ọ̀bẹ sọ̀rọ̀ báyìí nísìnyí yóò kún ẹ́ wọ́n ló máa kọ wọ́n ní ó máa kò mẹ́ni ó kún ọ̀rọ̀ yàní yóò gbọ́rọ̀ kalẹ̀ báyìí yóò sì sa láwẹ́láwẹ́ àbí tọ̀ wọ́n ní asma ó jẹ́ pé téèyàn bá ń sọ̀rọ̀ gan ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ nǹkan mi mà tẹ́lẹ̀bí bá ń tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ fún yín ẹ lanúlẹ̀ báyìí ẹ gbà wípé ẹ lanúlẹ̀ ibi tí ẹ tàn sí lára dé nígbà tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ yẹn ṣé kò ní kọ́là kéyìn orí báwọn látẹ̀kítà rọ̀bì yìí má gbà tàn jẹ pẹ̀lú ẹ o kó mú lẹ́nu kó dala hàn kó dùn lóhùn má gbà tàn jẹ pẹ̀lú ẹ hátà tààrọ̀ mádàmá ìndàhùn mílẹ̀ ilmi wal fiqh títí tó irú màá wọ́n ní bẹ́lá rẹ̀ wàlfíkìhì tó sì lágbọ́yé mà tó lágbọ́yé ẹ̀sìn dáadáa farubbama yakunu kalamuhu qalilan lakinnahu faqih ṣékùn nígbà mí bẹ ẹ rẹ lómi níwọ̀n bá náà lọ́rọ̀ tí ó máa sọ ọ̀rọ̀ tí ó máa sọ ìwọ̀n báyìí náà ni ó máa sọ yakunu faqih yóò sì jẹ́ pé ẹni tó ní máa tó lágbọ́yé ẹ̀sìn ni ọ̀rọ̀ rẹ̀ ò ní pọ̀ ó mọ̀ jẹ́ pé pátápátá pátápátá wọn láàmà wá fi ń wà á yá ẹ̀gbọ́n mi ti ń sọ̀rọ̀ rárá o pátápátá kọ́ o ẹlòmíì ń bẹ ọ̀rọ̀ rẹ̀ níwọ̀n bàbá yìí náà ni kò ní sọ̀rọ̀ púpọ̀ àmọ́ ẹ rí i pé ó lágbọ́ yẹ́sìn وربما يكون كلامه كثيرا لكنه جاهل ليس عنده شيء من الفقه شيخ نازل قالوا مين بقى مين tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ó pọ̀ gan tẹ́ bá gbé síkà fún látàárọ̀ dalẹ́ ní ìsìnkú níbi kàpẹ́ méjì لكنه جاهل àmọ́ aláìmọ̀kánì ليس عنده شيء من الفقه kò sí àgbáyé kankan lọ́dọ̀ rẹ̀ nínú ẹ̀sìn yóò kàn máa ṣe àtàrí bàtàrí irú àwọn eléyìí náà kọ̀ láwùjọ wa ẹlòmíì ń bẹ níṣẹ́ ẹ bá jí ní ti pé wàá máa sọ̀rọ̀ ẹlòmíì ẹ̀wọ̀ rò bá kò tí ẹ̀ ní rò pé ẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ kìí bẹ́ẹ̀ lómi lógìgì tó pé sọfún tọ́nà ni ó sọ kìí ṣe pé ọ̀rọ̀ kìtàbù wa sunna kìí ṣe pé qala Allahu qala rasul tó ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pé yẹn fẹ́ ṣe wáàsí gidi ni wáàsí gbọ́dọ̀ máa dẹ́rù bàyẹ̀ gan ike ee ọgọ́rin yẹn tí ì máa sọ̀rọ̀ fún yìí àmọ́gbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti sọ wáàsí di entertainment àbí wọ́n sọ wáàsí di entertainment àfa àti wọn pè táwọn èèyàn ráyè bóyin dáadáa tí wọn ráyè rẹ́yìn dáadáa òun náà ni wọn máa wá káàkiri ẹ ọ̀kan nu wọn náà kò ti sọ ó nígbà tó wù ní pé wàá tí ó tà mọ́ ẹ wọn yà fi entertainment kú tó àbí entertainment yẹn náà ó ti padà bá a dé tó fi wọ church tó lè ṣe wá sí church tó náà ṣe the name of àbí in Jesus name we pray ní church lòun náà ti ṣe bá a bá àbí ó sì ló dàbí kó o máa wá bí lọ́dọọdún wàláhì ẹ̀dàkùn wáàsí náà nípa lórúkọ ẹ̀sìn lórúkọ wáàsí àmọ́ pàtó ti sọ̀rọ̀ yìí nìsín àwọn èèyàn ti fura sí ti pẹ́ ó ní ẹ̀ńtátẹ́mẹ́ǹtì ó ti ṣe kíni ló ń gbé wọnú ẹ̀ nígbà tó di pé àwọn èèyàn ti wọn ò gbá wáàsí má ọlẹ́lómi máa sùn fún ọmọ ìṣẹ́wà àti ìjọba àwọn ẹlẹ́kùn wọlé ọmọ ẹkún tó bá bọ̀ òun òun òrọ́rọ̀ ẹkún tó ń ẹ̀jẹ̀ bá òní òun náà ló bá débi tó bá déhùn so kèé ṣe pé kéèyàn ọmọ ẹsẹ̀ pátápátá náà ni ẹ fi mọ̀ yìí pé a ẹni yìí ọ̀rọ̀ rẹ̀ ó yẹ kéèyàn gbà wọlé sheku ni bali indahu sehirul kalam hata yogarra hata yogarra nas wọn ní ẹlòmíín bẹ tó yẹ pé ó ní idán ọ̀rọ̀ májíkì ọ̀rọ̀ tẹnpọrọ náà ní májíkì tó yẹ pé yóò dàbí bẹni ẹ ọ̀rọ̀ ẹntẹ ẹtí ń bá sọ látàárọ̀ tó lóun ò ní gbọ́ òun ò ní gbà ẹnì kó sì dé ní ó sì pé wá wá ọ̀rẹ́ wa ah ń bẹ àwọn èèyàn wà gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ wọ́n yẹtà tó haru bi anahu alim yóò máa fi hàn àwọn èèyàn tó máa sọ ẹ̀ sábà yẹn fún ìgbà kó ní mímọ́ lòun tí wọn ní mọ̀ pé ó kàn ní ìdánwò lásán ni wa bi anahu fahim yóò máa fi hàn àwọn èèyàn bí ẹni tó gbẹ́sìn yé wa bi anahu mufakir yóò máa fi hàn àwọn èèyàn bí ẹni tó ní ìròrí nínú ẹ̀sìn wa nahwi dhalika Ah, sẹ́kùn ní hata yagoro náà títí táwọn yóò fi wá gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ wọ̀yá kurujà bíi him anil haq yóò wá gbé wọn jáde kúrò nínú òdodo wàlẹ́ ìsàlẹ̀ ìbúrọ̀tù bìkẹ́tọ̀rọ̀tì kàlẹ́mù wọ̀ṣàkọ́tìkì sẹ́kùn ní ta fẹ́ wò kìí ṣe pé kọ́ ló pọ̀ àbí kéèyàn ó lè ṣe pátápátá níbi ọ̀rọ̀ òun náà kọ́ ni ntàfẹ́ wò báyìí lè ìbọ̀rọ̀tù bima fihi min al-ilm ntàfẹ́ wò bí ọ̀rọ̀ rẹ bó ṣe wò pọ̀ tó ìmọ̀ tí ń bá ń ọ̀rọ̀ òun la fẹ́ wò kí ni ìmọ̀ tí ń bẹ́nu ọ̀rọ̀ tó sọ kí ni ẹ̀rí tó wà ń bẹ láti inú alukur'an kí ni ẹ̀rí tó wà ń bẹ láti inú sunna nabi sallallahu alayhi wa sallam eléyìí òun náà ní ta fẹ́ wò wà má fi ìmìnà tààsì kí ló wà ń bẹ nínú àwọn ìpìlẹ̀ tó mú wa àwọn tó jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn àwọn àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹ̀rí tó jẹ́ ìpìlẹ̀ tó mú wa òun nìkan náà la fẹ́ wò wa kalamin qalilin ọ̀rọ̀ kékeré báyìí tó jẹ́ pé tí ó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta yóò dẹ̀ mú àwọn ìpìlẹ̀ yóò ṣàlàyé àwọn ìpìlẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú àwọn ẹ̀rí fún yín ṣéèkù ni ó ṣàǹfààní ju ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ tó jẹ́ pé yóò kàn sọ̀rọ̀ lásán ni tó jẹ́ pé látún sakumi ni wùfà ìdá ìlà àlùkọ̀lì ṣe à ní láǹfààní kankan mú ẹlòmí ò gbọ́ wá sí mi láàrin wákàtí mẹ́ta á àgbàdo àfa àwọn gan ẹsẹ̀ wa máa máa fà ní tẹ gbọ́ gan tẹ gbàmìlà rẹ̀ kò sí wọ́n kà rẹ́rìn náà ni ẹlòmíì ò rẹ́rìn lánìí fẹ́ sọ ara níbi wáàsí wáàsí náà nùbà yóò wá rẹ́rìn fún atítí tó bá wá ń lọlé kò sí nítorí mú ju ẹ̀rín àtàwàdà lọ níbi wáàsí so eléyìí òun náà kọ́ là ń pè ní ọ̀rọ̀ ẹ̀sìn wa hadha huwa al-waqi' fi ṣéèkù ni ẹ má jẹ ntàn yín eléyìí ní ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí ìdí ń ṣẹlẹ̀ nu ẹ wo ṣéèkù ti ń sọ̀rọ̀ yìí nísìnyí ṣéèkù sọ́ọ̀lù Fawzan láti láti Saudi lọ́hùn láti sọ̀rọ̀ wọ́n ní ti lásìkò wa nu ẹ wá wò ní ní ṣẹlẹ̀ láwùjọ tiwa náà nísìnyí ẹ gbogbo àwọn di ẹntatẹ́nà tán wọn àwọn àfáà dà fowó pè tán ẹ ìwọ tó bá fẹ́ pé àfáà síbi jọ rẹ nísìnyí ó lọ lè ṣe búkìn ni ó ti ní iye owó tó fi ṣe búkìn kalẹ̀ ẹ àwọn náà wá dibi kíni wọ́n dà àwọn eléré wọ́n wà tó jẹ́ pé kíni náà ni òǹkàlùkù nàkún wá káàkiri gan láwùjọ tá a wáyé mà kéré nínú rí nínú ẹ àwọn tán lè kankan tán lè sọ̀rọ̀ wọ́n pọ̀ láwùjọ àmẹ́ni tó lágbọ̀ọ́yé kéré àwọn tán lágbọ̀ọ́yé nípa tí wọ́n sọ wọ́n kéré wal fiqhu laysa bi kathratil kalam ṣéèkù wa ni tá à ń pè lágbọ̀ọ́yé ẹ̀sìn yìí kèé ṣe pé kọ́rọ̀ ó pọ̀ ni kèé ṣe pé kí ọ̀rọ̀ ó pọ̀ òun náà ní nǹkan tá à ń pè ní àgbọ̀ọ́yé ẹ̀sìn àwòkẹ́sọ̀rọ̀ tìlìkìlá a àbí ká lè ka nǹkan lọ́pọ̀lọpọ̀ ká lè ka nǹkan púpọ̀ òun kọ́ la ń pè bẹ́ẹ̀ àwùjáwùjá tìlìkàlà àbí kéèyàn mú bérebére kọ́rọ̀ yẹn ó dáa òun kọ́ ni nǹkan tá à ń pè bẹ́ẹ̀ àwòhùsùnù tàbí àbí ká ní àgbékalẹ̀ ọ̀rọ̀ èyí òun kọ́ là ń ṣe kínni òun kọ́ là ń pè ní ọ̀rọ̀ nínú ẹ̀sìn ṣéèkù wa ní ọ̀rọ̀ náà dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ akọrin kan ni ó ní fi zukhrufil qawli tazyinu li batilihi wọ́n ní níbi à ń pọ́nrọ̀ lé níbi àwọn ọ̀rọ̀ tó dùn tó dùn tazyinu li batilihi ẹ máa rí ìṣe ìbàjẹ́ lọ́tọ̀ọ́ látara pẹ́ lómi lẹ́nu tó dùn dáadáa yóò sì ṣe ìbàjẹ́ lọ́tọ̀ọ́ fún yín wal haqqu qad ya'tarihi su'u ta'bir wọ́n nígbà míì ẹ wàá rò dodo ńgbà míì tó jẹ́ pé àìlágbèékalẹ̀ ọ̀rọ̀ yóò sì kó wa làbá yóò kó wa làbó dodo ọ̀rọ̀ wọ́n ní káwọn méjì wá sọ̀rọ̀ nísìn ilé wa sọ̀rọ̀ ó ọ̀rọ̀ dáadáa ó wí yìí lọ ẹ wá ní kẹlòmíì wá sọ̀rọ̀ látara pé kò dálá hàn dáadáa látara pé ẹnu tí ò dùn ó sì mú hadith wá fún yín ó mú nítorí pé àìlágbèékalẹ̀ ọ̀rọ̀ dáadáa òun náà ló dààmú mujaju nahali tamdahu wọ́n ní ẹ̀rẹ́ lomi láwùjọ ẹ̀rẹ́ lomi nítorí kó fẹ́ yin nǹkan yóò wá sọ pé ó fẹ́ yin oyin ni o yóò wá ní á ah, oyin tó dáa lélẹ́yìn oyin tó jẹ́ pé kíni oyin tó jẹ́ pé yàní oyin tí ń dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láti fi oyin dàrẹ́tì ni oyin náà lóyin yẹn o wọ́n nígbà míì wà ń tẹ̀sẹ̀ kúrìtà dá kọ́ ìhùzànàbí tó bá wá fẹ́ fi àbùkù kan oyin yóò tún wá ló dà gẹ́gẹ́ bí èébì ẹranko kan ẹ̀wọ̀n kan ọ̀rọ̀ náà nípa ọ̀rọ̀ náà ló fi yí oyí tẹ́ẹ̀mì mọ̀ pé ah, ó mọ̀ yìí dáadáa ọ̀rọ̀ náà ni ó tún fi bú tí ó fi sọ mi so ibi sẹ́gun bẹ́ẹ̀ lò fún amẹ́ ni pé ẹ má jẹ́ ká máa gba àtànjẹ pẹ̀lú ẹnu dúndùn ẹ ẹ bẹ́ẹ̀ náà rí lónìí ẹ ẹnu táwọn ẹlòmíì bu bí tó bá lọ́la yóò tún ní ah eléyìí ló tún dáa ló dáa ẹ lọ́wọ́ rẹ̀ pé ojú títí dà ìtìjú ẹnu tó fi sọ̀rọ̀ kú sọ ẹnu náà ló tó wá dé nísìnyí ó ti sọ pé nǹkan òun tún da nísìn ẹni tó fi ní nǹkan òun ò da tẹ́lẹ̀ òun náà ló tún fi ló da nísìn ẹni tó fi ní nǹkan òun da tẹ́lẹ̀ yóò tún di nídìí yóò tún di ò da má so eléyìí a gbọ́dọ̀ pàtàn jẹ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú kọ́rọ̀ pọ̀ pẹ̀lú kọ́rọ̀ dùn báyìí níta a gbọ́dọ̀ ní bùkátà sí òun náà ni pé kí ni òun náà ni kí ni àlàyé kí ni ìmọ̀ tó wà ní ọ̀rọ̀ kí ni ẹ̀rí tó wà ní ọ̀rọ̀ ṣẹ́kù ní ẹ̀ṣẹ́ ìta ẹ̀ṣẹ́ ìta àǹtẹ̀mdáhàlì asàlàtàkùl hàdà mùjáàjù náhàlì tó bá fẹ́ yin oyin nísìn wọ́n ní ta sọ síwájú náà nù á máa sọ pé ah eléyìí o òun náà ni yàní oyin oyin ògidì oyin tó wá láti kíni látara oyin gangan á máa yìn bẹ́ẹ̀ wẹ̀yìn sí tàdà mọ́mùtà òkú tá a dà kọ́ yìí tó bá wù ọ́ tó bá fẹ́ sí kíni tó bá fẹ́ wá bú oyin ó wà ní eléyìí ebi ni sẹ́ǹkó oyin gan náà tẹ́lẹ̀ ìgbẹ́ ni àbí ìgbẹ́ oyin ni òun náà ni tó dùn àmọ́ gbàtà bá fẹ́ yìn láwọn ẹgbẹ́ kíni kan á sọ pé ah oyin tó dùn ni gbọ́dọ̀ wọn fẹ́ sábà bá bùkún kánì sí àní ìgbẹ́ kínníkanì láti ṣe kínní láti fi yọ lẹ́mí yàn tó ṣẹ́kù ní bọ́rọ̀ ṣe rí nù bọ́rọ̀ àwọn èèyàn ṣe rí nù ṣẹ́kù ní palibali wọn lẹ́ni tó bá dé gbòǹgbò níbi ọ̀rọ̀ tó bá mọ̀rọ̀ sọ dáadáa tó bá mọ̀rọ̀ sọ dáadáa yaqlibul haqqa batilan yóò sì sọ òdodo dìbàjẹ́ fún yín tabalẹ̀ tó mọ̀rọ̀ sọ dáadáa nísìn ní tí ò dáa yóò tó wá sàlàyé fún wa pé ọtí dáa wàláhì ẹlòmíì ó kọ̀ǹfíìsì yẹn nípa ọtí débi pé ó sì rò pé bí n bá rí kí n máa mú ní sinani látara kí ni látara ẹni tó dún ẹnu dúndùn kò ní mẹ́rin wá o kò sí tó kàn lẹ́ pẹ̀lú ẹ̀rí kí ni Kùránì sọ kí ni àdìsí sọ pẹ̀lú ẹnu dúndùn yẹn yóò sì sọ tẹ́lómi bá sì wá sàlàyé fún yìí tó wá máyà wá tó mú àdìsí wá ẹlòmíì ó sì tún ní gbádùn ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ ẹni tó lẹ́nu dúdú yìí ṣéèkù ní bí ọ̀rọ̀ òun ṣe máa rí nù wàlbáàtìlù haqqan bí balagati ẹ̀rẹ̀ lómi yóò sì sọ kíni yóò sọ ìbàjẹ́ di òótọ́ ẹ̀rẹ̀ lómi yóò sọ òótọ́ di ìbàjẹ́ ẹ̀rẹ̀ lómi yóò sọ ìbàjẹ́ di òótọ́ pẹ̀lú ẹnu dúdú rẹ̀ fáhàdàrí min hàdá ṣéèkù ní kó yá ẹ lè sọ́ra ẹ lọ lè ẹnu dúdú àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì òun náà ni ó fi máa fa àwọn èèyàn lọ síbi tí ò dáa nínú ẹ̀sìn ní o ò lẹ́rìí inú ẹ̀sìn látara kó lágbèkalẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì wa ni ah mo kàn láìkì àgbékalẹ̀ òbí ti máa ń bí ọ̀rọ̀ kalẹ̀ yóò ti máa tó tẹ̀lé àwọn òun náà ni máa ń gbádùn so yóò máa wá gbádùn ẹ̀ bẹ́ẹ̀ yóò ti gbàgbé ń pa ẹ̀rí pé kílẹ̀ rí tó mú wá gan kíni tó wí nínú Qur'an kíni tó wí nínú sunna yóò kà máa tẹ̀lé ru eléyìí yóò máa tẹ̀lé e lọ ṣéèkù ní wàlí hàdá hàdàrà nàbí sallallahu alayhi wa sallam min fasihi lisan ní ìdí eléyìí Nabi sallallahu alayhi wa sallam fi kìlọ̀ fún wa ànábì ní ká sọ́ra fáwọn ẹni tẹ́ni wọ́n bá dùn gan àwọn ẹni táwọn wọn bá dá ká ṣọ́ra fún wọn alladhi yatakallalu bilisanihi kama yatakallalu bakaratu bilisanihi ẹni tó yẹ pé yóò máa sàwọn bẹ́lẹ́bẹ́lẹ́ báyìí ni gẹ́gẹ́ bí màlúù tí màlúù bá ń jẹun bí ó ṣe máa sẹnu bẹ́lẹ́bẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe máa sàwọn bẹ́lẹ́bẹ́lẹ́ ẹ̀ hazara min haza anabi kìlọ̀ fún wa ó ní ká ṣọ́ra fún àwọn báyìí kọ́ọ́l kí anabi kìí ṣe dáa pé ká sọ dúdú di pupa o ká sọ di eh, funfun o ká sọ di dúdú o rárá idán ọ̀rọ̀ lànàbí sọ ànàbí ni idán ọ̀rọ̀ bẹ idán ọ̀rọ̀ náà ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ níbi àwọn ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ jàbàtà tí jàbàtà bá gbọ́rọ̀ kalẹ̀ fún yín níbi ọ̀rọ̀ Yorùbá yóò máa ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ máa wò pé á ah, ń gbádùn àfa àwọn wàláì ẹnìkan bẹ tó jẹ́ pé lónìí ó wà níbi ìjòkó apá kan tí wọ́n ń ṣàlàyé àwọn aburú jàbàtà fún un jàbàtà ti kóra kò jàbàtà ayé kò mọ jàbàtà ayé láyé ó wá ní òun ti ẹ̀fẹ́ lọ́dọ̀ jàbàtà gan ó lóun ó jàbàtà yẹn òun fẹ́ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wàláì ṣe lọ sí òde mọ́dọ̀ ní olónìí nù ó lọ kò sì dé mọ́dọ̀ ní ó wá di àwọn jàbàtà hàn kí ló nítorí tó jẹ́ pé ká sọ̀rọ̀ kó má jọtẹ̀ nìkan nínú àwọn àbá sálàf ká sì máa pàpè mára ipe yẹn wà lórí sàlàfíyà so anabi sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ alára kó níbi irú nǹkan báwọn yaani yasharu asma ìdá anabi gbà lérò pẹ̀lú pé ìdán bẹ́ẹ̀ bí àlàyé ni pé yaani yóò lo májìkì fún etí wọn yàni yóò lo idán fún etí yàn tó jẹ pé tó o bá ti wá gbọ́ báyìí nísìnyí o ò ní fẹ́ gbọ́ nǹkan mi mọ́ tó bá ti gbọ́ ní ti yóò wọ̀ sí ọ létí ìgbà tó jẹ́ pé ah, kò sódodo mi màá lẹ́yìn eléyìí tó dẹ̀ jẹ́ pé kò sí ọba irọ́ ni irú nǹkan báyẹn so eléyìí òun náà ni díẹ̀ nínú àlàyé Sheikh wa Talil Fawzan hafizahullah ní orí ọ̀rọ̀ Sheikh wa tó bá di jọ́ mẹ́jọ insha a máa tẹ̀síwájú lórí àlàyé yẹn abi kó mọ́sá tó wá láǹfààní pẹ̀lú ìwọ̀nba tí a gbọ́ yìí ó ní kó wúlò fún wa fi dúnìyà wal akhirah ó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam ó sì pa wá lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadir alayhi wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk نعم وعليكم السلام ورحمة

ìyá ìlú àti ẹgbẹ́ ìlú àkọsí àmọ́ bí ìwà ló ti di wá lọ́wọ́ ìlú bẹ́ẹ̀ àti sófi sófi tààlà kù. bẹ́ẹ̀ àti ìlú àkọsí ẹlẹ́bi ìlú ìlú yá àlọ́ àtàlẹ́ ìlú àwọn ìlú àkọsí àti ìlú ìlú ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ ní ẹgbẹ́ ìlú àkọsí ní àkọsí ìlú ìlú ní ẹgbẹ́ ìlú ẹ̀ẹ́dẹ̀ta ìlú àyẹ̀bá àwọn ọmọ wa bí ní ẹ̀rọ àgbà wa bí jẹ́ ẹgbẹ́ ìlú àti ẹ̀rọ tí ìlú ń tẹ̀ ìlú àgbà ẹ̀rọ àgbà. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè wọ́n ní bí a sálámà wọ́n ní ẹnìkan sálámà ọ wá ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu yàní sálámà lórí ìrun ìpèsè ẹ̀rí wà fún un so bá a ṣe máa sálámà ó ti ní bó ṣe wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam so tí ó sì rìn lẹ́nu àwọn àdìsí anabi sallallahu alayhi wa sallam ọ̀nà mẹ́ta òun náà ni ó gbà wá tí ó lálàáfíà èyí tó kúnjú òun náà ni asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu èyí tó tẹ̀lé òun náà ni asalaamu alaykum wa rahmatulah èyí tó pawọ́ tó jẹ́ tìgbẹ̀yìn òun náà ni asalaamu alaykum ẹ ti bá wọn nísìnyí so mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà lànà bí sọ pé ó ní ládàá tí ó bá mẹ́tẹ̀ẹ̀ta lọ alákọ̀ọ́ta sọ nísìnyí ànábì ní ládàá ọgbọ̀n ló wà fún bẹ́ẹ̀ bá sálámà báwọn nísìnyí ládàá ọgbọ̀n lè yóò gbà èyí tó tẹ̀lé tẹ́ẹ̀ bá sálámà bẹ́ẹ̀ ànábì ní yóò gbà ládàá ogún èyí tó jẹ́lẹ̀ kẹta tó bá sálámà bẹ́ẹ̀ yóò gbà ládàá mẹ́wàá so àwọn eléyìí ní nǹkan tó nílẹ̀ to ka bẹ salama k'a di asalaamu aleykum asalaamu aleykum wa rahmatulahi ta'ala k'a bi ta'ala kun eléyìí wọ́n sí nínú yàní sígà tí anabi sallallahu alayhi wa sallam fi tó wà nínú àgbà wa tí yàrá fi sálámà fi rẹ̀ ni kò sí àkọọ́lẹ̀ kankan fún un so ká dúró ma lórí ìtì ọwọ́látọ̀dà anabi sallallahu alayhi wa sallam yẹn sọdọ abẹ salama lẹnu runa ali salama fi asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu asalaamu aleykum wa rahmatulah ẹni ali salama bẹẹ pé kó àwọn àti ẹ̀ máa ń gba salama lórí irun ó tó bí ọ̀nà mẹ́ta ó ti bá àwọn tó tó yẹ pé kò sí ti kò lẹ́gbàá wa bẹ́ẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó bẹ́ẹ̀ ń ṣe rí nù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọmọ òrukàn àbí ipe àwọn ọ̀tá là ń pè lọ́mọ òrukàn gan so ẹni tá à ń pè lọ́mọ òrukàn òun náà ni ẹni tó bá pàdánù bàbá rẹ̀ ẹni tí ò bá ní bàbá tó pàdánù bàbá rẹ̀ títí tí ó fi dépò tí ó fi bàlágà tí ó fi lè ṣiṣẹ́ fúnra rẹ̀ téèyàn bá ti dépò tó ti bàlágà ẹ̀ tó ti lẹ́ran lápá tó ti lè ṣiṣẹ́ fún rẹ̀ kì í sọmọ òrukàn má ẹ̀ téèyàn mọ̀ kí bàbá yẹn ó kú lọ́mọ ogún ọdún nísìnyí kẹ́ tó wá lọ́mọ òrukàn ni ẹ̀yìn kí bàbá rẹ̀ ó kú lọ́mọ gbọ́dún kẹ́ lọ́mọ òrukàn ni ọmọ ogójì ọdún kẹ́ lọ́mọ òrukàn ni eléyìí wo sọ ọmọ òrukàn eléyìí ṣe yẹtìm nínú ṣẹ̀ríà Islam ẹni tá à ń pè ní yẹtìm òun náà ní kíni òun náà lẹ́ni tó bá pàdánù bàbá rẹ̀ kọ́lẹ̀ ẹni tí ò bá ní yàgàn ṣe sọmọ òrukàn nínú ṣẹ̀ríà Islam nítorí pé nínú ṣẹ̀ríà Islam ẹni tí wọ́n ní kó wá jíjẹ kó wá mímu fún ọmọ òun náà ní kíni òun náà ní bàbá wa ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf so ẹni tó jẹ́ bàbá òun ni ó wá jíjẹ fún ìyá Ah, àtọmọ tí ìyá bí so òun ni ó fún wa so tírú ẹni báwọn bá kú kò yẹ kí ìnira kankan wà fọmọ yẹn nítorí pé ẹni tí ó wà jíjẹ tí ó mú wa mú fún ọ wà láyé àmọ́ láwùjọ tá a wà ní ti báyìí gbogbo nǹkan ti dojúrú tó jẹ́ pé bàbá mi gan náà ní ti responsibility rẹ̀ kò sí ìyá mi ló dúró nípò kíni nípò bàbá so tó bá rí báwọn náà ìyẹn ò ní ká kéjì òfin ṣẹ̀ríà ká kéjì ẹ̀ padà ó ti báwọn nísìnyí náà ẹlẹ́kẹ̀ẹ́ta nù béèrè lẹ́yìn àwọn náfìlà téèyàn máa ń ṣe náfìlà wọ́n ní àṣẹ ẹ̀rí wà pé kéèyàn máa ké kéèyàn ké súrà mi lẹ́yìn suratul Fatiha so kéèyàn máa ń ṣe nàwáfìl ẹ̀sìn báwọn nísìn bí àwọn àrùn owó bẹ́ẹ̀ ṣe máa ń kí gbogbo òrùn yòókù téèyàn kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn irun nàwáfìl òun náà lórí so ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ òun náà ni pé àwọn irun nàwáfìl yẹn méjì méjì lè máa kí anabi sallallahu alayhi wa sallam sọ pé masina masina salatu layl masina masina gbogbo náà bílàdé yẹn bá fẹ́ máa ṣe èyàn ó máa kí méjì méjì ni ó máa sálámà wọ́n fẹ́ kí mẹ́wàá méjì méjì méjì méjì náà ni ó máa kí ó máa sálámà so èyí tó sì wá láti inú ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àti tó wà lákọọ́lẹ̀ náà ni pé bẹ́ẹ̀ máa ké fatiha èyàn ó ṣe kí ni èyàn ó ké súra míì sí so ìrun tó bá ti lé ní òkú mẹ́ta tó lé ní méjì tó jẹ́ mẹ́ta tó jẹ́ mẹ́rin òun náà làkọọ́lẹ̀ wà pé ẹlẹ́ẹ̀kẹta àwọn àtẹlẹ́ẹ̀kẹrin òun àníkè nǹkan kan míì sí lẹ́yìn kí ni lẹ́yìn suratu lẹ́yìn suratu lè fatiha kan. ìgbà míì wà gan tánàbí sallallahu alaihi wasallam àti máa ké nǹkan míì ànábì aké sura míì fún gbà míì àmọ́ kì í kíni kì í gbogbo gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti bá wọn so òyìn tó rìn lẹ́ni wallahu ta'ala a'lam <clears throat> naam aleykum salaam aleykum salaam wa rahmatulah. nípa tí ó yà kàlẹ́ sí tí ó kọ̀ lọ́wọ́ sí ẹ̀ka sí ẹ̀ka àgbàdìyà àti ìlànà ìbéèrè tán bẹ́ẹ̀ ni pé ṣé èèyàn lè máa kí nàwáfíìl ní jama so àwọn nàwáfíìl tí ó wá <clears throat> pàápàá jùlọ àwọn èyí tó jẹ́ kìyàmù lẹ́yìn àìrí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam òun náà ni pé èèyàn máa dá kí ni àfi inú Ramadan inú rọmọdọ́ọ̀nù nìkan lèèyàn máa kí ní jàmá láàkì parí láàmà kí ní jàmá nítorí pé ànábì kí lóru àkọ́kọ́ òru ẹlẹ́ẹ̀kejì òru ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn ti wá pé nígbà tó di òru ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti pọ̀ wọ́n fẹ́ kí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ànábì wàá jáde sí wọn ó kálukú wá dá tiẹ̀ kí ànábì wàá sọ fún wọn pé láàárọ̀ ọjọ́ kejì pé tó ibẹ̀ ti pọ̀ tó àmọ́ ntí òjò kóhun jáde ànábì lẹ́rù ń bá wọn pé antum furada alaykum kó má wàá di pé wọ́n wàá sọ irun tàràwí wọ́n wàá sọ dọ̀rọ̀ yẹn lé lórí kí wàá yóò máa wá fún yín pé ó ti dọ̀rọ̀ yẹn nù ẹ tó bá dọ̀rọ̀ yẹn nísìnyí bẹ́ẹ̀ ló máa ti mú kọ́tán nísìnyí báyìí tó ti mú kọ́ tó ti mú mi yó nísìnyí ó tún di sàárì nù ẹ̀dẹ̀ bá ẹ wo bí yóò ṣe bí yóò ṣe máa ṣe kíni bí yóò ṣe máa gbẹ̀tẹ̀ ànábì ní tí òjò kó wọn ṣe kíni kó wọn máa kí fún yín jàmbá lọ́nu àmọ́ gbàtà ànábì wa lọ tán táwọn bá káyọ̀ lọ tán yàrá Umar ibn al ó padà wá wò pé ntí òjò ànábì ó kí ní jàmbá ó ti kọjá òun náà ni kó wọn bá dọ̀ràn yẹn kò lè dọ̀ràn yẹn má nìsín ẹ wo àgbọ́yé àwọn sàábé àwọn sàábé gbọ́ yé pé ntí ò bá jọ́ràn yẹn lójú ayé ànábì kò lè dọ̀ràn yẹn má lójú ẹ̀rí kankan má so ntọ́ bá ti jọ́ràn yẹn lójú ayé ànábì kò lè má jọ́ràn yẹn má kò sí wáàyí kankan má tó fẹ́ sọ̀kalẹ̀ ìgbàdí ànábì sallallahu alaihi wasallam Abubakar radiyallahu anhu ó ní ó sọ fún Umar ibn al-Khattab ó ní jẹ́ ká lọ́dọ̀ Umu Ayman ká lọ lè bẹ arábìnrin tá à ń pè ní Umu Ayman yìí àgbàlagbà ni Ummu Amani òun ló wà lára àwọn tó kó ànábì sallallahu alaihi wasallam lọ́yàn ẹ̀ òun ló kọ́ fún ẹrú bàbá ànábì ni ànábì jogún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni òun ló fún ànábì lọ́yàn òun náà padà wá gba Islam ẹ̀ lẹ́gbàá tá ànábì di òjíṣẹ́ tán ànábì àwa máa lọ lè kí ànábì máa lọ lè rẹ̀ yóò wá ká àwọn sàbí lẹ́yìn wọ́n jọ lọ lè kí àwọn nígbà tánábì wá lọ tán tánábì ti kú tán Abubakar wá dìde jọ kan wá ní Umar bin Khattab ó jẹ́ ká lọ lè kí Ummu Ayman gẹ́gẹ́ bá àwọn adọ́dọ̀ ọmọ ayimani ọmọ ayimani wa ń sunkún ọmọ ayimani wa ń sunkún sunkún sunkún ah àwọn arẹ̀ àwọn arẹ̀ pa títí àwọn sọ fún ọmọ ayimani pé ẹ̀ mọ́ sunkún mọ́ pé ó mọ̀ pé ìdí ìbẹ̀lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó lóore fún ànábì ju ayé yìí lọ ó wá ní à ìdí ń pa àwọn lẹ́kún kọ́hún ó ní kèé ṣe ń tóun sunkún lé lérí pé òun ò mọ̀ pé ń tó lóore lànàbì lọ lè bá ó ní àmọ́ ti ń pa àwọn lẹ́kún ni pé ti tán kò sí wáyé má ti ń pa àwọn lẹ́kún so ẹ rí i pé àwọn sábẹ́ ànábì wọ́n gbọ́ yé pé wáyé ti sálẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò lè sáde kú mọ́ bí ọ̀rọ̀ kò lè sáde kú mọ́ so ànáfíà tí yóò máa wá kí àmọ́ ìgbà míì wà tó jẹ́ pé ó kàn lè wá bẹ́ẹ̀ tí ò ní jẹ́ pé bẹ́ẹ̀ ń ṣe máa ń ṣe é nù ìyẹn lè kọsẹ̀ bá bẹ́ẹ̀ òsùn ilé ẹnìkan ní ti lápèjúwe nísìnyí ìwé sábà kíkì àmúlé ló bá dìde bá kíkì àmúlé ní tiẹ̀ ó lè tó lẹ́gbẹ̀rẹ̀ kẹjọ kí báwọn kí èsì pé plan ẹ̀ pé bẹ́ẹ̀ sì máa ṣe nù torí pé ó ṣẹlẹ̀ sí Abdullahi ibn Abbas radiyallahu anhu nígbà tó wà lọ́dọ̀ khala rẹ̀ Maimuna ẹ̀ ó sùn lọ́dọ̀ khala rẹ̀ ẹ̀ tó jẹ́ àbúrò ya rẹ̀ Maimuna tó jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn abbas lánàbí wàá dìde lóru anabi wàá kí kìyàmù lẹ́yìn òun wàá lọlẹ tó sẹgbẹ anabi sallallahu alayhi wa sallam àmọ́ ibi tó tò sí ibi tó yẹ kó tò sí ni ẹ sẹgbẹ mamu ni ma wà lẹ́gbẹ̀ẹ́ òsì òun wà lọ́lẹ̀ ètò sí ẹgbẹ́ òsì anábì wà fáwọn báyìí anábì wà fi òun sí ẹgbẹ́ ọ̀tún níbi ẹ̀kọ́ wa anábì ti kírun pẹ̀lú ẹ̀ anábì òní kó máa kírun so ó túmọ̀ pé yàtí wọ́n wáyé lẹ́kọ̀ọ́ kan márùn láì ṣe pé bóyá èèyàn máa máa fúlàní ẹ̀ pé ẹja máa bí àwọn onítàájú di ìparí oṣù bí àwọn oníkìyàmùlélẹ̀ ẹ̀ tí wọ́n máa kóra wọn lọ sí ibì kan èèyàn lè gádà yẹn kó máa sékìnì kó máa kí wọn kà tẹ́ bá jí lóru ẹ̀ kárì kó máa sékìnì yóò máa kí kìyàmù lẹ́yìn ẹ̀ tó tó bá dìgbà Ramadan èèyàn sékìnì èèyàn máa kí ní ní jàmá kó ti bá wọn nísìn tó Allahu ta'ala a'lam naam kí ni mo bẹ̀rẹ̀ lẹ́bi. sọ́wọ́tò ibrahim yà pé síláka ẹlẹ́ẹ̀kejì lè yóò ti kí ẹni àbílẹ́ka alákọ̀ọ́kọ́ yàní khilaf wà lórí ọ̀rọ̀ yẹn ìbẹ̀rù àwọn olùmọ̀tá ní alákọ̀ọ́kọ́ ni ah, ẹlẹ́ẹ̀kejì nìkan ni pé òní kí lálákọ̀ọ́kọ́ bọ̀tẹ̀ eh, èyí tí ó fẹ́ rinlẹ̀ òun náà ni pé méjèèjì náà lè yóò ti ké ẹ̀sìn báwọn nítorí pé àdìsí tó gbé wá àdìsí yẹn ò lá fún wa pé kíni ipe bóyá tàṣáwùdù gbẹ̀yìn ni kéyìn ó ti kíni kéyìn ó ti ké ni àbí kó jẹ́ tàṣáwùdù alákọ̀ọ́kọ́ naam wàlúù sálàm. naam wọ́n ní sẹ́yìn tó fẹ́ kírun ọ̀ràn yẹn tó lè jọ́ yẹn ti ń kí náfìlà ẹ eh, gẹ́gẹ́ bí tó fẹ́ kí ìṣáì nísìn tó wá bá yẹn tó bá bá tí wọ́n kí sọ̀látù tàràwì lọ́wọ́ àbí náfìlà náà ní sọ̀látù tàràwì àbí ásámù tó ń so irú ẹni ó bá wọn nísìn ó lè join wọn yóò join imam wọ́n ìpínlẹ̀ àkàkan ló bá pẹ̀lú ẹni tó má ti sálámà yóò kí mẹ́ta rẹ̀ padà wọ́n ìpínlẹ̀ àkàkan méjì ló bá pẹ̀lú wọn tó má ti sálámà yóò kí méjì padà ẹ bá wọn nísìn yóò fi complete irun rẹ̀ so eléyìí lẹ́rìí so àárí hadith mu'adh bin jabal radiyallahu anhu tó jẹ́ pé mu'adh bin jabal a máa kírun lẹ́yìn ànẹ́bí bá kì í ṣáà ìṣẹ́ pẹ̀lú tó bá tún wá lọ sí àdúgbò òbí tí ń gbé òun náà ló tún wá ṣe ìmọ̀ ń gbà wọn tó wà ń bẹ̀ ẹ́ jó wa kí sọ̀rọ̀ tó ṣá ìfún wa so ibẹ̀ làwọn olùmọ̀ ti yọ ẹ̀rí yẹn ipe ẹ̀rí nísìn Mu'adh ibn Jabal irun tó kí tí wọ́n wà lẹ́yìn rẹ̀ ó ní sin náfìlà ní kí nítorí pé ìtòjọ́ ọ̀ràn yẹn rẹ̀ náà ní tó kí lẹ́yìn ànábì irun tó lọ́lá jùlọ ọ̀ràn yẹn rẹ̀ ló kí wọn ó wá kí náfìlà ẹ̀ ó fi eléyìí ṣe kí ni ó fi ṣe náfìlà ìdókì fún àwọn àjọ rẹ̀ so anabi sallallahu alayhi wa sallam kò sì tako eléyìí àtìlẹ́yìn tó tako nínú àwọn sahaba Allahu a'lam.

sọ yẹn tó bá wá jẹ́ pé kò ní ma ẹ̀sìn bá wọn sẹ́rí àdáwò ta kàlà àwùjọ wa kò yẹ kéèyàn má ní ma ẹ̀sìn bá wọn kò yẹ kéèyàn má máa wá mímà káàkiri ó kéré jù kéèyàn ó mọ àwọn tó jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn kéèyàn ó mọ tó jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn bá wọn ìpìlẹ̀ téèyàn bá ti mọ̀ nínú ìpìlẹ̀ nínú ẹ̀sìn kí ni ìpìlẹ̀ <clears throat> òun náà ni pé kéèyàn ó mọ̀ pé à ntọ́lọ́n wí ntá nàbí sallallahu alaihi wasallam tó wí òun náà ni ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa gbogbo nǹkan àbí tó bá ti yàtọ̀ sí sáwọn ìlú bá ti dúró ní òrí á máa wọn wò pẹ̀lú eléyìí ni ó yẹ kéèyàn kọ́kọ́ mẹ́lẹ́ yìí náà ó ti bá wọn nísìnyí so ẹni tí ó bá tún wá mẹ́lẹ́ yìí náà ó tún yẹ kéèyàn ó tún wá mọ̀ ìpè kí là máa fi dẹ́ ẹni tó já fa àmọ̀ gan ẹ ti bá wọn nísìnyí ẹni tá a máa fi dẹ́ ẹni tó já fa àmọ̀ tá a fi mọ̀ sí ah, ẹni tí ẹ gbọ́dọ̀ tí ẹ lè gbọ̀rọ̀ ẹnu rẹ̀ gbọ́ lélẹ́yìí ẹni tí ẹ lè tẹ̀lé ẹ wo yàní kí ni sí ọwọ́ rẹ̀ gan ẹ wo kí ni sí ọwọ́ rẹ̀ nítorí pé eríṣiríṣi so àmọ́ ní tá a nàbí sọ̀rọ̀ sí Allah subhanahu wa ta'ala júwe wa tó fi àwọn ẹni ẹ̀ràn wá ó ní àwọn náà ní alladhina amanu wa kanu yattaqun àwọn náà làwọn tó bá nígbàgbọ́ ẹ onísìn ẹni tó jáfa gidi tó jáfa ẹ̀sìn ẹ ní máa bá bídíà lọ́wọ́ rẹ̀ ẹ ní máa bá ń jó nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ ní máa bá ń parọ́ à ń sọ ohun wájú papọ̀ mọ́tìgbà kọ́ ẹ ní máa bá lọ́wọ́ rẹ̀ ẹ ní máa bá kó jẹ́ pé òun náà ni ó máa ṣe kíní ni ó máa ń ṣe ni ó máa ń wáwọ̀ dáná òun náà ni ó máa ń ṣe jálàbí òun náà ni ó máa jó nǹkan òun náà lẹ́ẹ̀ máa bá lé so àpẹẹrẹ inú àpẹẹrẹ téèyàn máa fi mẹ́ni tó bẹ̀rù ọlọ́run nù tẹ́ ẹ bá ti rí i pé ah, àwọn ènìyàn tó ní bẹ̀rù ọlọ́run ni ẹni tó dúró lórí ẹ̀sìn ni ẹni tó dúró lórí kílọ̀ ọlọ́run kílọ̀ ànábì wí ni so ẹni tí èyí ṣe pé ìfẹ́ ayé òun ní bá káàkiri ni eléyìí hun ẹ ní fọkànbalẹ̀ sí pé ah, ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu eléyìí á rí i pé kò ní jẹ́ kí ni kò ní jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ẹnu àmẹ́ni tó bá ti tẹ̀rí sínú bàjẹ́ ẹni tó bá ti tẹ̀rí tó bá ti fẹ́ àwọn àfa wàláì ẹlòmíì náà dá àwọn àfáàmà ó dá àwọn tí yóò gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ mà nítorí pé tá a bá ń sọ̀rọ̀ súnà súnà nàbì sallallahu alaihi wasallam àwọn ẹwà súnà kan bẹ táwọn èèyàn rí lára àwọn súnà ó jẹ́ pé máa sọ pé ah ẹlòmíì máa sọ ní ah! ẹni tó bá jẹ́ súnà ló fẹ́ bá da papọ̀ kan báwọn kan ẹnìkan mo fẹ́ ra ẹnìkan fẹ́ ra adìẹ sọ fẹ́ nìyẹn pé ah! ẹni tó fẹ́ ra adìẹ àmọ́ kò tí ì lówó o pé yóò padà sanwó tó bá di ó wá béèrè lọ́wọ́ mi pé sọ ń súnà lẹ́ni o wàláhì ìbùsùn béèrè lánàá ó yẹ sọ súnà lẹ́ni o mo ní àgílódé ó ní àwọn ọmọ ìgbàdúrà yóò súnà ni yóò ṣe ni yóò san oníjàmbá àwọn ẹ̀wọ̀n so nígbà tí wọ́n ti mọ̀ báwọn nísìnyí tó yẹ pé mi nǹka ayé ó ń súnà ló wá káàkiri kó o bá dé òkò kó bá náwó rẹ <laughs> so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi ẹ̀sìn rẹ náà o máa lè súnà náà ni kó o máa lọ lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ onísúnà ẹnìkan bẹ́ẹ̀ ọ wá ní màmá rẹ̀ wá sá ń sọ̀rọ̀ yẹn ó wá nítorí awọn afọ a àfa àfa òun ni ẹjẹ́ àpà a kẹ bẹ́ẹ̀ lọdọ àwọn àfa dá so ẹni yìí ó wá mọ̀ ma tí màmá rẹ̀ síwájú àwọn tí ó gbajúmọ̀ láwùjọ ìní dákọ̀ ẹni òun ni ó jẹ́ pé ọ̀làwọ́ ti dákọ̀ àfa àbáyọ̀ òun náà mọ̀ pé àwọn tí wọ́n mọ̀ kà náà bá wà náà ni bá ní sọ ara òun gan mọ̀ pé ẹni ti sàfà sọ bẹ́ẹ̀ o mama yìí ò kéwò ó ní mo mọ̀ pé ẹni ẹ tó jẹ́ pé àbáyé náà sì àbáyé náà òun náà ṣe kíni òun náà lóhun pépè sí sunna anabi sallallahu alayhi wa àbáyé náà padà wá pé tí wọ́n bèrè pọ̀rọ̀ kúnlẹ̀ ó sì sọ tó dáa mbẹ́ ó sàlàyé fún yàrá pé tọ̀ nítorí ma yín ṣe yìí òun náà ni tó dáa ẹ sì kún un lọ́wọ́ ni tò nítorí pé tẹ́ẹ̀ bá kún bá yẹ káwọn <laughs> ẹ̀ kọ́lá kò lọrụ gan lọ́rùn kọ́lá kò tẹ́ kọ́lá kò dùn náà yín ni o ẹ̀ ìsàlàyé fún ọmọ yín náà <laughs> ẹjọ́ anyị ọmọ yín lọ́rùn wàlá ó sọ̀rọ̀ fún ó zọrọ fún dáadáa ní mo fẹ́ ló náà ni pé irọ́ là máa ń pa àwọn tán wà tán jẹ́ àwọn tán wà láwùjọ náà ẹ ti bá wọn níbi àwọn náà mọ àwọn tán máa ń wà lérí òdodo pé ah kọ́lá kan ibi nǹkan ayé ibi Eh? ẹ mọ àwọn tẹ́ ẹ lè fọkàn tán mi pé ah bàbá fọkàn tán àwọn eléyìí níbi owó yín òní jàǹbá yín tó nígbà tẹ́ bá ti lè fọkàn tán wọn níbi ayé kí ni òní ẹ lè fọkàn tán wọn níbi kí ni níbi ọ̀rọ̀ ẹ̀sìn so alimuhimu ni pé àwa náà mọ àwọn tá a mọ̀ sí kí ni ní tá a mọ̀ gbọ́ so kọ́lọ́n kó sànú wa so dé bá wò lóòótọ́ ewu ni lóòótọ́ kó láwọn tó pọ̀ láwùjọ àwọn pé wọ́n fa àyà náà ní wọn ò mọ̀ wọn tó máa yà wọn wàláì àbí kọ́lọ́n sànú yẹn ni kọ́lọ́n bá bu àwọn àfa àjàmbá wọn kó bá bu wọn sùúrù ni ẹ ẹlòmí ọmọ fa àyà míì tí ò jọmọ ti ń sọ fáwọn ẹni tó mọ̀ pé wọn ò mọ̀ tó máa rẹ̀ àyà tí ò jọmọ ti ń sọ fá yóò sì máa fa fún wa àwọn náà ó sì máa lo fa àyà àdìsí tí ò jọmọ kínní àwọn náà ó sì máa mú wa fún wa so láti ṣe kínní láti bá àkànbà tẹ̀lé ìdí ń sọ yẹn kọlọ́n sọ kọlọ́n ọba àdìkíọ́lá kó bá bùn wọn sùúrù kó fi gbogbo wa kó fi wá rìn lẹ́yìn lára nàbí sallallahu alayhi wa sallam ọjọ́ ti lọ òsibẹ̀ lè má subhanaka Allahumma bihamdik la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ah, àwọn àrùkọ ẹ fún wa ẹ ti pẹ̀lú pẹ́ sọ.